Hmm. my correct people, make una come here wetin happen over here o dem say peju When only of ife ayaba wen e just married of recent o voice note dey here o say now only of ife senior broda na ife dey date am before hey my people, make una come here. tori don wowo again fowl yansh don open na do we see for social media Now we they talk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 happy sunday guys happy happy sunday so guys i deal on royal home celebrities nigeria celebrities and i live videos i come on shows daily on my channel so guys if you know you want to be receiving uh coming to watch my show always subscribe touch on the notification bell so that you can be able to watch it to the end my people To tori don what again I speak English and broken though. So we are going to be using broken right now. Hey, my people, people when you not go understand. now about uh, voice note o. Oh. Hey, Abike and Soji, they still there. o. Oh. Things never finish. So guys, all the whole secret of the palace, e dey with Soji through Abike. So my correct people, Soji got secret of uh, eh, Peju for hand so now he come come He tok say kpeju mama samuel if you dey hear me eh ew, ew, ew, my pipo After dis show una watch am finish me i go touch light am for boss economics tv let's watch it together guys god bless you. ó tán lẹ́yìn mm. mm. wọ́n wá ti wá lé ẹ e, níwájú wọ́n ti lé e lẹ́yìn sìn wá kankan má fi kankan mímì o mo fọlọ́ wọn bẹ́ẹ̀ o. ó máa fi ọ̀rọ̀ amúyà ti ti ti aláṣàbí o. má fi ìkanra mọ́ mi rárá tọ́ ó dàbí ìgbà tó. torí èmi kọ́ mo ṣe kí ni èmi kọ́ ni mo bá yí ẹ̀jẹ̀ èmi kọ́ ni mo ní kó máa rìnrìn oṣù kiri ah. kó sọra ẹ di kó sọra ẹ láàrin ká. àwọn akọ́lá bá tiẹ̀ jẹ́ náà. kó sọra ẹ di ajá àgbòrò tó ń gbóṣe káàkiri ẹni wèé bára àwọn ọmọ ọ̀rẹ́ mẹ́ta lọ́lẹ́ orí sófà làwọn ti kó bu ẹ àbí nìkan ni wọ́n ní pé orí sófà làwọn ti iná ti ń kó ní iná ti ń kó lábọ ẹ àṣà wà mẹrin á sì ń bẹ̀rẹ̀. wọ́n kó fún kòbàkòbà nílẹ̀. ṣé ọba olóma gbọ́ yẹn pé wọ́n ti nira wọ́n ti nira bí ẹ bí ẹ bí ẹ fọn. nǹkan tó ń sanwó sí. láti wá gbèrú ẹ̀ sínú ilé àtìyàwó àwọn tó ti ẹ̀ tá ti ẹ̀ tó jẹ́ wípé ẹ̀wọ̀n ọba eléyìí tí kábíyèsí fẹ́ láàsì kíní kan ọ̀kẹ́ ló ń jẹ́ kí lórúkọ tó ń jẹ́ kíní kan ọ̀kẹ́ ọ̀kẹ́ Canada ló ń gbé tẹ́lẹ̀ she used to live in Canada. Eh, péjú tí ò bàbá wa ò ní tó fẹ́ last yìí tó lọ ṣe dáná ẹ̀ recently péjú ọ̀kẹ́ torí pé ó ní ìwà kì í ṣe pé ó ní ìwà yẹn lọ títí náà bẹ́yẹn náà o ṣe bí ẹ̀gbọ́n ọba ló ń fẹ́ tẹ́lẹ̀ with proof ẹ tó jẹ́ ẹ̀gbọ́n fún kábíyèsí gàgàgàgà ló ń fẹ́ tẹ́lẹ̀ in fact àkọ́jọ ìwọ́n ta gbọ́ ta tó ní proof lọ́wọ́ wọ́n ní kábíyèsí gan ti lọ sí Canada pẹ̀lú ìyàwó wọn tán fẹ́ tó pé wọ́n fẹ́ olórí tó bímọ fún wọn yẹn olórí first one tó lọ yẹn tí ó sọmọ Yorùbá yẹn tó fẹ́ yẹn nígbà tó jọ wá sí Canada owó màá ló wò sí wọn gbogbo táìmù yẹn ó sì ń fẹ́ ìgbọ̀n kábíyèsí gbà yẹn. bọ̀dé tí ó sì báyìí kábíyèsí ni bèbí yẹn fẹ́ sí. àwọn ẹ̀ ah, sọ wọ́ àwọn ìlú rẹ̀ lọ sí ìyẹn ni sítórì ìjẹ́ yẹn wọ́n sọ lè ọ̀dà ń gbòòrò bẹ́ẹ̀ sí náà wọ́n máa gbèsè lè kábíyèsí mọ́ fẹ́ wọ́n máa dáná yẹn. àbíkẹ́ sọ pé ó ti fò ẹrú báyìí ó ti fò eru ó ti tán fún yín wọ́n dáná gé ẹ̀ yẹn bó ṣe ba Canada jẹ́ tó gbogbo àwọn tó ti fẹ́ rí tó ti déètì wọn tó ti ṣe gbẹ̀ tó ti ọmọ gbòòrò gidi ni péjú ọ̀kẹ́ ṣerú yẹn bìtísù yẹn dọ̀tí burúkú bẹ́ẹ̀ yẹn ṣé ó yẹ kí kábíyèsí tó rò pé kóun tó lọ dáná ẹ̀ kó mọ̀ tó ń fọn kóun tó sọ̀rọ̀ lórí ṣùgbọ́n tá a bá ti kọ́ wípé ènìyàn máa dé orí adé adé bẹ́ẹ̀ o ṣùgbọ́n wọ òkú wọlé ayé wọlé ayé ẹ̀ ó yẹ kó máa sọ ẹkún ẹbí dè ní o hmm. wọ́n ti gbé fò ẹrú wọ́n fẹ́ kí ni ojú ẹ̀ ni wọ́n fẹ́ kejì wọ́n dẹ̀ pé wọ́n dẹ̀ pé ní faramade wọ́n fẹ́ kí faramade kọ́ faramade ni. faramọ́lẹ̀ lẹ̀ fara yíyà ó ṣẹlẹ̀ ó ṣẹṣẹ ó ṣẹṣẹ sótó òtún káàkiri àdúgbò ó ṣe ó ṣe ká ó ṣe yes she's really a bad girl yẹn péjọ péjọ kẹyìn sórí ẹ bá gidi gan last wife tí bá kábíyèsí tẹ́sílẹ̀ I have all the story voice note everything ẹ̀ bọ̀ ṣe mọ̀ mọ́ pé kò and some people call me pé àìjọ ah, ẹ fi woman ẹ lẹ́kìnní kan mi ọ̀ you know what kì bí kí ló kàn pẹ̀lú kábíyèsí wọn kó máa ṣe bó ṣe wù káàkiri ìwọ jẹ́ kán máa wọ̀nyí máa bú bàbá yẹn káàkiri ẹ̀fẹ̀ wọ̀nyí ìwọ lórí bú pàdékẹ́ yìí ìwọ jẹ́ káwọn máa sọ̀rọ̀ sí ọ̀nì ní ẹgbẹ́ bàbá yẹn máa dọ̀jú tó bá yẹ kán jókòó lọ́wọ́ wọn ni só kán dọ́dọ̀ olórí burúkú bíi ti tiẹ̀ só yẹ kí wèrè bíi ti súnmọ́ bíi tán wà aráàtọ̀. kó tiẹ̀ súnmọ́ bíi tán wà aráàtọ̀. ẹ ṣe mọ̀ ọlọ́mọ àti ọlọ́mọ àti wa ló ní ìrìnkùnrin. báàsì orí social media. tó bá yẹ gan fara ẹ̀dọ́ kò fílẹ̀ sí gbogbo àgbà. àtọ̀. àbú wọn o. à ń ṣe demonstration là ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn o. yes bàbá kábíyèsí yẹn wọ ní bàbá onídìṣà kábíyèsí sáà ẹ fira yín sípò àgbà sípò sípò tó yẹ ọmọ yorùbá fi yín sí. tí bá fira yín sípò tó yẹ ọmọ yorùbá fi yín sí ni kò yẹ ká bá irú irú irú pẹ̀lú àwọn olórí burúkú ṣe tó pè lábìkẹ́ yìí. Ah! tupululu ko dara yi kuse kuse ke te sọmọ bi taba kuse ke te sọmọ bi taba yàtọ̀ iṣu òun àbí ìgbà wo ló máa kàn án bàbá ìgbà wo ló máa kàn án faramade o ìgbà wo ló máa kàn án o ojú balẹ̀ jẹ́ gan ní Canada ọmọ oníṣẹ́ ni ọmọ olódù gidi ni àbí kí n play voice fún yín bí alálẹ̀ yìí kí n tún dà wọ́n á ní kó sọ jíro wọ́n á ní ọlọ́gbọ́n lọ́sì dà <laughs> gbogbo wọn ló ti bad mouth. ó bad mouth. we get story here but bákan wò pé eléyìí jẹ́ kí n máa wo tèmi jàre. máa wò fún wa bí ẹ. lójú bara jẹ́ gidi kan. ó ti bímọ náà ó náà ó náà ó lọ́mọ lọ́wọ́ bàbá ọmọ yẹn mo sì bá sọ̀rọ̀ ìdábí last week àbí nǹkan yìí lọ́dún gbọ́n fún àwọn tó ti fẹ́ bí méjì náà mo bá sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ lóríṣiríṣi àti gbọ́ kó jẹ́ pé ẹni tó ń fẹ́ mọ ọba tẹ́lẹ̀ wàá dùn pọ̀ bá ló wá ń fẹ́ sìn ojú wo náà fi ń wọra wọn torí àárín òye ni àtọ ṣé òun ló fún bàbá ní gbọ́ àyàn pé bàbá yẹn náà lọ fẹ́ra mi wà bàbá dẹ̀ mọ̀ pé definitely ẹ̀gbọ́n òun ti fẹ́ yẹn rí because olówó ó ti host wọn ní Canada dáadáa rí pẹ̀lú ìyàwó àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ gbà yẹn eléyìí tó lọ yẹn so èrò rẹ̀ mẹ́yàmù ni àbúrò kọ́ wúmà yẹn jẹ she hosted them in Canada nígbà yẹn àkábẹ́sì dẹ̀ mọ̀ pé yẹsẹ̀ ẹ̀gbọ́n ló ń fẹ́ kábíyèsí mọ̀ pé yes ẹ̀gbọ́n ló ń fẹ́ one hundred percent kò sí eléyìí òjú àtọ̀ kò sí pé ah, eh, àbọ̀n fi bàjẹ́ nàbí kí ni kan bẹ́ẹ̀ no everything is clean clear ẹ béèrè ẹ lọ pé péjú fúnra rẹ̀ mo ní nọ̀bẹ̀ lọ́wọ́ náà. ìkànnì àwọn kan dáná ìmàlà wọ mi kò pé ní mi kò pé yẹn fi mi yẹn fi lè kàlẹ́ kò fún mi àwọn ayé òkè rẹ̀ àtọ̀ àgọ́ ànọ́mbà yìí. Ah. egungun ni ọkọ màmá gùn. how you doing. ọlọ́wọ́ pílásìkì ta ló gbúdọ̀ máa lọ yẹn mọ́lẹ̀ gbígbà tí yẹn bá skeleton sùn. Um, ọkùnrin tó bá ń ṣerú ẹ̀ kò ní kò ní. nọ́mbà ẹ nọ́mbà péjú. kò ní mẹ́sì. plus one six four seven six zero seven. òun gángan lé gbogbo. four seven ẹ̀rọ wa yòókù sí nọ́mbà nìyẹn nọ́mbà péjú nìyẹn tó kábíyèsí fẹ́ẹ́ sìn yẹn péjú òkè ẹni tó dé sí ẹ̀hún ẹ̀hún Hakeem akim Hakeem Hakeem àbí orúkọ ọmọ ẹ̀kọ́ ló jẹ́ Samuel ni ọmọ kan tó bí ibi Samuel ló ń jẹ́ ọmọ péjú tó bí ibi Samuel ló ń jẹ́. gbogbo sùwù Maria não bí Jésù ní gbogbo àníkò fún one vn àní ah, gbogbo ètò ń sọ yẹn náà kò kàn wá èyí tó fa ìjà wọn gan tó fa tó dá wàhálà òun àti òun àti Akeem sílẹ̀ ọ̀rọ̀ tó dọ̀tí gidi gan ni irú ẹni yẹn kì í mú kan i'm just trying to let you see wípé when God say yes to you nobody can say no that is life èyí tó fà á tó fi dípò fi Akeem gan sílẹ̀ ọ̀rọ̀ tó dọ̀tí gidi gan ni tó ṣe gbóra àtọ̀ yẹ Toronto ló wà Toronto ni ìtara ọ̀rọ̀ tó dọ̀tí gidi gan nǹkan dọ̀tí ni ni ni péjú ṣe nǹkan dọ̀tí pátápátá gbáà ni péjú tó ṣe tí bàbá tí bàbá yẹn fi sílẹ̀ tí akimu tó fi fi sílẹ̀ sórí ẹ̀rẹ́ rẹ̀ kábíyèsí fẹ́ bọ̀ kábíyèsí tó fẹ́ kábíyèsí fẹ́ jọ sí gbèsè ayé tiẹ̀ ṣe wà sódò tó bẹ́ẹ̀ ni àbíkẹ́ tó fi di pé ọlọ́run jẹ ọlọ́run kọ kọ̀ọ̀kọ́ ẹ mọ́ ìwọ tẹ́ pé wọ́n ti fẹ́ ṣe ìyàwó lórí wọ́n tẹ́ pé yẹn tí tí wàá bẹ kókó bá wá báyìí òun á bẹ kó kúnlẹ̀ sí wájú o ìyẹn ó sọ fún wọn àti ẹlẹ́ bẹ́ẹ̀ ni àti ẹlẹ́ tó pé kì í ṣe gbẹ́ ẹ̀ tí bá ti gbé tó dé lóní kárí òun àti ẹlẹ́ kì í ṣe gbẹ́ ẹ̀ òun á ní kó kúnlẹ̀ síwájú bàbá òun á sọ bàbá òun á kó dìde kó kúnlẹ̀ síbẹ̀ ọlọ́run ti rí ó ti rí inú ẹ ó ti rí ṣe ọwọ́ ẹ polórí burúkú èèyàn ní ẹ Àbíkẹ́ Jagaba ló sì jẹ́ kó gbé ẹ débi tó gbà ó dẹ̀ kó síbi tó fẹ́ gbára lọ́ọ́ fẹ́ jẹ́wọ́ ẹ lọ́ọ́ fẹ́ gbẹ̀wẹ̀ kó lọ kátìrà kó lọ sóògùn ó dìde ibi tó dáa láńláì tí jésù máa fi dé bó bá ti bùtí tìlá yìí wà já wa lẹ́nu ó ti gbà tó bá jáwọ́ nínú iṣẹ́ ibi má ṣe kà mọ́ Àbíkẹ́ má ṣe ìkà mọ́ yí ba yí àwọn èèyàn jẹ mọ́ ẹ wá lè gbóso màá dákẹ́ wá ní ah, wọ́n ti lọ mú eh, ọmọ ọlọ́mọ kíni no èmi máa fi òtítọ́ máa fi ba irọ́ yín jẹ́ mi ní tèmi máa ṣe fún yín nìyẹn gbogbo ayé ló ti rí yín pé lórí burúkú ní ilé ẹgbẹ́ òṣì ẹgbẹ́ òkùnkùn tẹ́ dá sílẹ̀ yẹn ayé ti bàjẹ́ ń bẹ̀ pẹ̀lú irọ́ ká purọ́ mọ́ni ká tako ní eh. ẹ wá gbé fọ́tò ọmọ rẹ wá ń blọọgì káàkiri yẹn parọ́ mọ́ ọlọ́mọ bá yẹ yín jẹ́ o gbogbo yín tẹ blọọgì fọ́tò ọmọ tó jẹ́ wọlé tẹ̀lé àwọn sórí gbèsè ayé ní tó ṣẹlẹ̀ sí yín tó ṣẹlẹ̀ sọmọ yẹn tó fi dé tọrọ yẹn fi débi tó dé yẹn ọlọ́run adé bá jẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ tẹ bí á jẹ́ kó ṣẹlẹ̀ sí ọmọ ọmọ yín àtọ́tẹ́ táwọn ọmọ yóò bá lè jẹ́ a máa gbé sórí àwọn ọmọ yín. tẹ́tẹ́ tó ti dáńfọ̀ lẹ́ máa fi dé pátápátá ni àwọn tí ò nífẹ̀ẹ́ tán máa tàn tá yé o kìíní yẹn ti wá kó sí ẹ lórí. sórí pọ̀ táyì pa èèyàn mi. ọ̀rọ̀ ẹ pé these days now I don't really come out that much because tí n bá tó ẹnu ah wàhálà máa bẹ sílẹ̀ àwọn ènìyàn pé ah how to say that o ó ní recording kìíní kan of eh, century kan àti ọ̀sùn àkọ́gbẹ́ yìí fò yìí kí ló ń ṣe ìwé mi kò lọ ẹ ẹ ń kò lówó lọ́wọ́ o péjú ò lówó lọ́wọ́ o. má sọ̀rọ̀ péjú kò sí kankan wà pẹ̀lú gbogbo yẹn ah. owó gan fún ara ẹ̀ gan bẹ́gibẹ́gi ni tí ẹ̀ gan wọ̀ sí ju ti olórí burúkú àbíkẹ́ lẹ́sẹ̀ tó tẹ́ tálàntó lọ bẹ̀ pé òun fi pákéjì sí títí ẹ̀ ìyẹn péjú yẹn yes péjú pákéjì sọ̀rọ̀ ó pákéjì gbèsè ayé ẹ̀ bí àkàn kábíyèsí fọ́ into kìíní yẹn ni I don't know what happen there bẹ̀ kábíyèsí mọ̀ pé ẹ̀gbọ́n òun ló ń fẹ́ péjú náà kò kò ó wà very very clear gbogbo yẹn ló mọ̀ ní Canada ló wọ̀n tó tó pé yes ah, ah. ẹ̀gbọ́n kábíyèsí ni ẹ̀ tó gangan tó lóun ò jẹ́ mi ò fẹ́ dárúkọ wọn yẹn kábíyèsí o ṣé àwọn ló fẹ́ obìnrin ọdún mọ̀tò náà live together Canada náà jọ ń gbígbà yẹn gbà tàbí kábíyèsí náà wá sí Canada péjú ìlú ń charge àwọn ìlówó látà máa fi kí kábíyèsí because wọn lówó sí wọn gbà yẹn pẹ̀lú ìyàwó wọn táwọn èèyàn san five hundred dollar láti fi wọlé. ẹ jọ èwo tún ni péjú náà. scam ni péjú ń ṣe àwọn náà ná credit card kan olódù ni olódù pọ́pá olódù ni péjú ń ṣe ìyàwó ọba ìyàwó kábíyèsí wa ó jẹ́ ìṣẹ̀fẹ́ látọ̀ wọn tó fẹ́ yẹn sórí ẹ̀ bẹ́ẹ̀ ti gan gbòòrò èso fúṣù rẹ kí ṣe fún láti fún fẹ́ ṣiṣọ́ fún. ṣé new wife tún nìyẹn. fúṣù story ẹ bad gidi gan máa gbá àwọn èèyàn wá tí mo gbé bọ́ àwọn èèyàn wá tí mo ká àwọn èèyàn sórí Facebook ń bì. ó bá a lọ yẹn lẹ bá láwọn. àwọn alálẹ̀ kan kọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé. àwọn alálẹ̀ kan fún wọn yàwó ní Ilé Ifẹ̀ bó ṣe dúpẹ́ wọn pé wọ́n ti bá mú Faramade wọn bá ń Faramẹ́pọ̀n tó fi lè mú péjú yẹn tí wọ́n mú Faramade yẹn ah ajẹ́ wípé iṣẹ́ ọwọ́ Àbíkẹ́ ò dára nìyẹn ajẹ́ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ ò dára nìyẹn tó fi lè mú péjú péjú kan náà tí mo mọ̀ yìí péjú yìí àbí péjú kan ni tí mo wo fọ́tò yìí àà ah, ah. péjú yìí ìyá Samuel ìyá Samuel Ah, mo fọ́ o. ẹ máa rí nínú bíbélì náà ibi ẹ tó ẹ ti ẹ tó lọ ṣàgbèrè Jésù Jésù ìjọba lẹ ló kópa ìjọ wọn tún fẹ́ yẹn. àbí jésù nìkan tún lẹ ní gbogbo bá ti ṣàgbéyẹ̀wò ìwọ náà mọ kọta kò lẹ mọ so péjú lẹ o kábíyèsí o ọba péjú. kábíyèsí náà ọba bẹ yín ẹnu sì wà ní ọba nìyẹn sí ẹwọn dàbẹ ìwé mọsí kẹdíkà nílẹ̀ o sí ọba ò ní. àwọn tó ti ná gbàrà tó ti ná gbòòrò tó ti fi kọ̀ọ̀tẹ̀ sórí igbá tọ́jà ò wọlé mọ́ tí ọjà ò mọ́ ní bàbá. wàhálà tó máa bẹ́ sílẹ̀ láàfin yẹn tó bá yá a kọjá rádà. Rather, it's a matter of time. It's a matter of time. It's a matter of time. It's a matter of time. Oya oya oya oya VN. You know, kò sí tó ń lọ ní Canada tí mi ò mọ̀. Ah, Ọlọ́run. Àti ilé tí màá kàn yín bọ̀ nínú ẹ̀rọ kan Mi ò gbà tí kábíyèsí yẹn. Ebi ò ń bọ́ bá tèmi omi ìbọn bá o. Ṣùgbọ́n I'm not I'm not I'm not his fans and I will never never be his fans. wọ́n make àwọn ọmọ Yorùbá proud of her of him wọ́n make àwọn ọmọ Yorùbá proud of him at all. I'm not I'm not his fans at all. Àwọn wèrè àtàsínwé dákàn kó. The way they go about things, I'm not I'm not his fans. Wọ́n jẹ́ kí tróònù yẹn gan-an, wọ́n jẹ́ kó rí bó ṣe rí tẹ́lẹ̀. Wọ́n ṣe orí tẹ́yìn bó ṣe kàn ṣe orí ah, tẹ́yìn. Rárá. No. no, no, no láyé síjú adé kọ́lọ́ọ̀sán kẹ́ síjú adé kì í ṣirú àbíkẹ́ ìpínlẹ̀ kó máa halẹ̀ máwọn èèyàn kan kí wọ́n dé kíni bó ti gbọ́ pé kò ní ní kí wọ́n kọ́ pẹ́tí àbí ẹ̀sìn kò ní dáa fún ẹ̀mí kò ní dáa fún àbíkẹ́ kò ní dáa fún ọlọ́wọ́ síbi òfò lọ́wọ́ rẹ̀ máa ṣe òfò ló máa ṣe orí tó káàbí náà pé ní ọpẹ́lẹ́ kí àǹtí òun tó ní gbogbo ẹrú ìṣẹ̀lẹ̀ yẹn ni ọpẹ́lẹ́ kí àǹtí òun tó ní èmi náà gbọ́ ti sa adéjẹ tani mo wá lọ́jọ́ nàìjíríà àbí kò fi ta abẹ́rẹ́ náà ni kó lọ tún kọ́ kó lọ tún kọ́ o kó lọ tún pẹ̀tíṣẹ̀ kó lọ tún kọ́ mbẹ́ orí yẹ burú tó gbòjà tó yàn búlì ni ah, búlì mi kì í búlì ẹ̀ ni. lórí burúkú olóṣì faramẹ́pọ̀n onírìn òṣì dáadáa olóòórùn onídọ̀tí ó jẹ́ lọ́wọ́ àkànṣe ó kó ṣìlọ kúrò tó jáde dà wọn nígbà yẹn kó ṣìlọ àbíkẹ́ kó o sì lọ kó o rí burúkú lọ kó o kó lọ kó o gbárùn lọ. your presence on this social media is is toxic. pẹ̀lú àwọn wèrè tó kó sọ́dọ̀ tó pè wọ́n lọ́mọ ayé tó ń ṣe dáadáa kiri facebook ẹ̀ ń blọ́ọ̀gì wọn kọ́ àti blọ́ọ̀gì wọn fún ọkọ̀ máa ń pẹ́ ọlọ́tẹ̀ kọ́ yóò nítumọ̀ àyìn náà lè ń sí. wọ́n terrorize àwọn èèyàn kiri lórí facebook. àyìn náà ń sí so move mi sí náà àbí mo kúrò mi àbí mo kúrò lé mi àbò ní kí n má jẹ mẹ́ta lójúmọ́ ni àbò débìlì àbò ní kí mọ́rin títì ni etí màá ti lè rí kankan nu yín tẹ pé láyé lọ́mọ ayé tẹ́lẹ̀ wá fámìlà sọ́n títì à àdẹ́pẹ́ ṣì ń bẹ̀rù mi nìyẹn you know my address ó yẹ kí n ti rí kẹ́ ti wá kanlẹ̀kùn lé náà káyé yín bàjẹ́ kíkan ní ilé tẹ pé ló máa mi pé mo wọ́n sálẹ̀ à ah, ẹ lẹ́ ṣì bẹ́ẹ̀ mọ́